nínú àwọn èèyàn tẹ́ rí tí wọ́n sí lórí ojú ọ̀nà kì í ṣe pé àwọn náà mọ ìṣìnà níṣìnà kì í ṣe pé wọn mọ tí ọ̀dà aláìda ṣùgbọ́n àti gbọ́ pípé nítorí ti lágbájá láti wá pin táǹtì sílẹ̀ ní tí máa sábà dọ̀mìyàn láàmú ni wọn náà kí èso ara rẹ mọ̀nà tó báyọ̀ ní dádì rẹ àti mọ́mì rẹ tó báyọ̀ ní dádì rẹ àti mọ́mì rẹ tó ti pé tọ́ba àdìpọ̀ nsìn kankan ọmọ ọkọ̀ fún ọ tó sì ní ọgbọ́n kan dùkú sọ ọgbà sọ pé ó kéè kà ó kéè máa ó tilẹ̀ jẹ́ pé nígbà tó bá tó kú wọn nìkan fẹ́ẹ́ bí ìsìn àwọn ọmọ tó ṣe pẹ́ kọ̀ọ̀rọ̀ ọ̀pọ̀lọ títí ó tún lè máa pe wàhálà wọn pọ̀ jù áá òṣìṣẹ́ òṣìṣẹ́ yẹn máa ṣe òbí rẹ̀ ní báwò òbí rẹ̀ ní báwò ókè tẹnìkì bá wa ṣe dábì rẹ ńkọ́ tẹnìkì bá ṣe mami rẹ tó bá sọ pé nítorí ṣe ọdá sọ pé bẹ́ẹ̀ ló ti rọṣẹ dábì rẹ gan wà tó dẹ̀yìn wọn ọrọṣẹ ọ̀rọ̀ wọn dànù tẹnìkì wa ṣe dábì rẹ ńkọ́ ìdí ìmọ̀ tó fi jọ ike ẹnìkan wá sí ṣé wọn sọ fún wa pé ẹsẹ báyìí má ṣe báyìí ẹsẹ báyìí má ṣe báyìí táwọn èèyàn tẹ́wọ́ gbà ní rọ wọláhì tó à ń pè yàn lọ síbi ẹ̀sìn ọlọ kìí ṣe pé àwa ń gbìyànjú láti ní àwọn èèyàn yẹn lọ́rẹ̀ torí gbìyànjú wa ni àti ní àwọn èèyàn èèyàn ti padà wá sí torí pé àwọn ẹni tí wọ́n ń pè pé ẹ ká sórí rẹ̀ ẹ ká pẹ̀lú yín ọjọ́ sórí ni wọ́n kò tún jẹ́ títọ́ da olùsọ́fẹ́ bẹ̀rẹ̀ wá àdúgbò wọn gbogbo kíkiri náà wá àdúgbò ha tó ń torí pé bó ti ṣe ṣẹlẹ̀ ní láti bẹ̀rẹ̀ pẹpẹ tọ́lọ́wọ́n bá ti ń rán àwọn èèyàn láti wá bọ́ àtà ìṣe ìránṣẹ́ ọlọ àwọn akóńtù lásán àwọn wa sọ pé kí ló dé ẹ̀ sọ̀sọ̀kúsọ sí mi èmi jẹ́ ẹ̀dùn nǹkan yín dáadáa ọlọ́ni máa yọ pa olùlẹ̀kẹ́ ìlànà àpàdàkì ìlànà rúṣọlẹ̀ mi nǹkan mi kò sí nǹkan kan tí wọ́n sọ sí wa nabi muhammed sallallahu alayhi wa sallam ezeke tí wọ́n sọ fún ọ kò sí nǹkan kan tí wọ́n sọ sí ọ àyàfi ohun tí wọ́n ti sọ sí àwọn àránṣẹ́ ọlọ́run ọba ṣáájú ẹ̀rọ tó sọ sí léde yorùbá ó sí sọ fún ẹ̀hẹ́n tó bá sọ̀rọ̀ sí wọn ó sì bàjẹ́ ètò kò sí tí wọ́n sọ sí ọ tí ó yàtọ̀ sí irú ń tẹ́tí sọ sáwọn anábì tó síwájú yẹn pé súnà ọlọ́run gbogbo ìgbàdà àwọn èèyàn bọ̀ wọ́n sọ àìdásí wọ́n sọ àìdásí kí lélẹ́yìn túmọ̀ sí ó túmọ̀ sí pé fọwọ́ wọnú orí ojú ọ̀nà náà ló ti wà torí ká ní tí ń pè é lọ dáadáa àsìkò táwọn èèyàn bá ya balẹ̀ tí wọ́n bá ń bàjẹ́ ọkàn náà lè fẹ́ ni pé áá ah, ah, kí ni bẹ́ẹ̀ máa pàṣẹ ìsìn àwọn ọlọ́wọ́ bá kì láyà ọ tó yàtọ̀ sírò ìdájú sọ sáwọn aránṣẹ́ ọlọ́run tó síwájú ṣé àwọn wá sì torí tí wọ́n sọ sí wọn wọ́n pàṣẹ ọlọ́run ọba tì wọ́n ò pàṣẹ kó ní wọ́n wá sì fẹ́ sì torí tí wọ́n pàṣẹ ọlọ́run tì torí rẹ̀ àwọn náà tá a fẹ́ fẹ́ ń dìde tá a fẹ́ máa pèpè lọ sí díẹ̀ sìn ọlọ́run kábàdì ọ̀yà wa lẹ́nu wípé àwọn ẹni táwọn bá ń pè lọ sí di dáadáa majority wọn àìdáa ni wọ́n fi máa pàdé ẹ̀ ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ní mamu ahmed rahimahullah ó ní sẹ́tà àwọn olùmọ̀ nípa sunna tí wọ́n ń ṣe láàrin àwọn èèyàn ó ti ga jù àyíká èèyàn máa fi pàdé ọkà màmá torí kìí ṣe nǹkan tuntun kìí ṣe nǹkan tuntun tó a di náà lódodo ní pọ, ní pọ. torí àwọn èèyàn tó bá ni ni àwọn èèyàn àwọn èèyàn tá à ń gbìyànjú fún báyìí àbúrò wọn dọ́ta ni kọ́ dọ́ta kọ́ dàrú ṣùgbọ́n àwọn ń wò ó pé ìwọ ìgbà orí rẹ̀ ọ̀dájú kó pé tó ń fi sọ fún àwọn pé táwọn ti ń kọ́ kọ̀dà máa yọ kọlù lẹ́gẹ́ ẹ̀là máa padà kéèlà lè rọ́sọ̀lẹ̀ mi kọ́lù àhà anábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni wọ́n pè ń wẹ̀lú wọ́n pè ń wẹ̀lú kọ́lá wọn bó tó máa sọ pé má ń tẹ̀bi nàámẹ́tì rabbika bí mẹ́jọ́nù ìdẹ̀ra tó náà sọ̀kalẹ̀ sí ọ̀yìn àkùrá ọ̀sọ́ọ̀dì wẹ̀ sọ́kè gbogbo eléyìí kò máa kí ànábì láyà yóò tún jọ tẹ̀síwájú pẹ̀lú sẹ́sẹ́sì ọlọ́ni wọ́n tẹ̀lé àlùkò jàǹnà lẹ́kọ̀lì nàbí yẹn àdúgbò ìṣẹ̀yà ọ̀sìn ẹ̀ǹtì wọ̀lùjìn májọ yọ lẹ́nu pọ̀ lọ́tà nínú àwọn ẹni tá a ní kò pè sí díẹ̀ sí ọlọ́ kìí nǹkan tuntun bẹ́ẹ̀ ni gbogbo ànábì ọlọ́ gbogbo wọn pátá náà la mú wọn lọ́tà gbogbo wọn pátá la mú wọn lọ́dà àwọn ọ̀tá wọn yìí ṣàyàpín ni wọn àwọn ṣètọ́nù ṣètọ́nù tèèyàn àti ṣètọ́nù àjọ ìyẹn ni pé ìwọ ò ní í jẹ́ ẹni tí ó máa pèpè lọ sí díẹ̀ sìn ọlọ́ọ̀kọ́ ọmọ lọ́dà kọ́ àtọ́kọ́ gbogbo èèyàn gba tiẹ̀ gba tiẹ̀ báwọn nígbà tí èsì pé sọkúsọ lọ sọ so àwọn èèyàn ọ̀ làwọn ọ̀tá. àwọn ṣèpọ́n ni làwọn ọ̀tá rẹ̀ yẹn èèyàn wa ń bẹnu àwọn ṣèpọ́n ni àlùjánu ń bẹnu àwọn ṣèpọ́n ni. tọ́ ọlọ́run bá tún ní tẹ̀lé كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون قالوا bẹ́ẹ̀ بل àwọn tó ti síwájú wọn ọ̀sọ́ka nínú wọn dá ara ìránṣẹ́ kan sírí àyàfi kí wọ́n sọ́kò lójú pé ìwọ yóò ta ẹ̀r òpèjàni ọ gbogbo ọ̀rọ̀ tí ń sọ tó dùn lẹ́nu wa ń kí dání tí dájú ò sì lè ràn wá omi kan tó lò wò sẹ́ni wọ́n mọ̀ sọ fáwọn adájọ́ lọ. tọ́ àwọn ọmọ ìdùnnú àwọn nínú wọn àwọn ò ní sọ wípé òpìdánù ṣùgbọ́n dáhùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ wèrè ńlọrọ́ta ilẹ̀ àtẹ̀rọ́ta báàbò àlè hẹ́tìnà àbísù àwọn àwọn òpè tó sọ kéésì nǹkan mi ò akọ́ta nínú àwọn òtá wa tó ń bú àwọn ọlọ́gbẹ́fọ́ ọgbọ̀ ọlọ́pọ̀ ọlọ́gbà rẹ̀ tó ń fi sọ kẹ́tẹ́kẹ́tẹ́ tó ń sọ yìí ó òṣòṣò ìlú. wọ́n tún bá tura bàbá gbé ẹni wọ́n tẹ́lẹ̀ rẹ̀ wọ́n a tó ń bú lórí rẹ̀ fẹ́ dàrú tó wọ́n sọ bẹ́ẹ̀ láàrin ara wọn. kọ́dà áwòye lè wá fànàbí mi ìyẹn ní pé àwọn ànábì wọn ló pè sì tún pè ní wèrè sallallahu alaihi wa sallam àwọn kan ló pè dáyé àwọn kan ní wẹ̀rẹ̀ ní àwọn náà wọ́n ní wẹ̀rẹ̀ ní òpè dáyé gbàgbógbò tẹ́lẹ̀ ìbáyé wa kí á lò wọ̀ ìlọjà máa sọ abẹ́lẹ̀ tẹ́mi là ń pè ní wẹ̀rẹ̀ tẹ́mi là ń pè lópin náà máa bá jẹ́wọ́ wẹ̀rẹ̀ fún yín à lọ́ba jẹ́ sáà àwọn wọn ń pè é méjì ní àbílẹ̀ ẹ̀kọ́ ni wọ́n á ní sẹ́tẹ̀lé pèrè náà ni ọ́ torí pé ẹni tí wọ́n fẹ́ wulẹ̀ kìí ṣe lọ́fẹ̀ẹ́ ìyàwó rẹ̀ fá ẹ̀rọ abẹ́ wulẹ̀ wa ni pé ta ló rò pọ́n bá bá jóló fún ọ àwọn èèyàn wà bá parí rẹ̀ pé wèrè ni ọ wàhálà bá tẹ̀lé torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn àlejò ọlọ́ọ̀tọ́ ga ni sọ báyìí fún ẹ wọ́n á gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ táwọn ẹni tó síwájú ti sàtọ́ọ̀lẹ̀ táwọn ẹni tí ó dé lẹ́yìn wọn ni pípẹ́ ànábì kọ́lá ti wá bá yín o nínú kẹfẹ́ lókùn náà àbí kẹfẹ́ ní wèrè subhanallah wọn ní púpọ̀ yàtọ̀ náà dì sí. àwọn náà mọ̀ sọ pé àtàwọn ọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ àyẹ̀wò ẹ̀kọ́ ni ẹ̀rù tó náà sọ pé ní ẹ̀ ẹ̀ lọ́gàá mi màmá kan ní pàǹtí rẹ̀ o ẹ̀gbà mi o ilé oṣù ọ ọmọ mi bá wẹ̀rẹ̀ mẹ́sìn ni. ẹgbẹ́ àtàwọ̀ ọ̀sọ̀wọ́dé pé wọ́n ń pọ̀ ọ́ lẹ̀ fúnra wọn pé bẹ́ẹ̀. Ìjẹ́sìn púpọ̀ ìjọba àpẹẹrẹ ọgbà wèrè mẹ́sì. ọlọ́ni kìí ṣe pé wọ́n sọ ọ́ lẹ̀ fúnra wọn pé nìkẹ́yìn náà máa wí. bẹ́ẹ̀ni òun kọ́wọ́ mọ̀ ń pa òun. ìtọ́pa wọn pọ̀ ní pé gbogbo wọn alágbèrè gbẹ̀rẹ̀ alágbèrè ni wọn. ẹni tí wọ́n ti ṣàgbéré sọ̀rọ̀ náà yóò inferiorize ẹni tí máa ń bá yẹn sọ. inú pé o ti ka ẹni tí ń bọ́ ọ sọ kún iná ẹ̀ ní kọ́ bàjẹ́ inú sẹ́ẹ̀sì máa fi tètè báyọ̀ jẹ́ ni kò sọ wípé wèrè ni tọ́ba wa rí táwọn èèyàn ń gbọ́rọ̀ rẹ̀ apò ń wèrè wọ́n sì tún gbọ́rọ̀ rẹ̀ wọ́n lè ah, ó ti fi dá rẹ̀ mú yìnyín tí ò bá jẹ́ pé dá ti ń tẹ́tí ní kílẹ̀ ń gbọ́ lẹ́nu rẹ̀ tó ah, ń torí ẹ̀ ló ti jẹ́ kékeré sí nǹkan tuntun sábà bí tọ́jọ́ pa gbogbo wọn pọ̀ ní pé gbogbo wọn ní kíni wọ́n ń ṣègbéraga sí tọ́lọ́n ẹni tó bá wá ń bá wọn sọ̀rọ̀ tọ́lọ́n yìí wọ́n inferiorize tẹ́lẹ̀ ìbáyé wa àjẹ́ ike bẹ́ẹ̀ni ní ṣe bá nàbì Nuh alayhi salam náà wọ́n ṣe bá nàbì Ibrahim alayhi salam nàbì Musa àti Isa alayhi salam tí wọ́n náà yà kátó pé kan ṣe sànàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo ẹ̀kọ́ ni fún ọ yẹn kí ni ìsìngbà tẹ́mi ń pè ọ lọ sí ìjọsìn ọ̀nà tó a sọ pé ẹ màmá yẹn orí rẹ ti dàrú mo sì gbọ́ èmi ọ̀sọ̀ pọ́lọ́ ọba kódà kókó fi ọmọ nà torí pé òkúkú mọ̀ ní torí pé ọba mọ̀ kò ní sọ bẹ́ẹ̀ láìláì ọba àwọn tó dáadáa ni mo fẹ́ fún ọ kò ní sọ bẹ́ẹ̀ láìláì irú ẹ̀ lànà bẹ̀ sọ̀rọ̀ bá àdìsẹ́ by the time tí àwọn ará pa sálẹ̀ bí wọ́n bá ọmọ sínú oko kan àwọn mọ̀lẹ́kà wa bá èyí tó sọ pé àwọn làwọn mójútó gbogbo àpáta tó o bá tọrọ lọ́dọ̀ wa ní sìkà sí gbogbo àwọn àpáta yìí ká sí níbi sókè ibi tí òòrà tẹ́gùn rí nínú ìsàlẹ̀ àpáta yìí ká gbé sókè ká wá dàdé gbogbo ara tọ́ìsì lórí mára mẹ́ta ìbáraẹni mẹ́ta náà ni òòrọ̀ gbọ́ lọ tó fún bọ̀ wá tọ́ìsì tí gbogbo wọn parí fún kú bẹ́ẹ̀ wọ́n fẹ́ wọ sọ pé um, you can do something like that àbí ẹ̀kọ́ ni pé àwọn alágídí tiẹ̀ làwọn ẹ̀wọ̀n ń gbọ́rọ̀ ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ anábì sọ̀rọ̀ bá àìsàn náà wọ́n bẹ́ lọ kọ́lọ̀ ọmú jáde láti bàràbàrà bí àwọn ilé ẹni tó sùn lọ ọ̀tẹ̀lẹ̀ àbí ọ̀tẹ̀lẹ̀ ọ̀tẹ̀lẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé nígbà tí wọ́n bá bù ọ́ sọ́sọ pé wèrè ni ọ́ kìíní kan ni ọ́ ọ̀fọ̀ ọwọ́nu ó sì nìkan bù ọ́ nítorí ese í ṣe torí nǹkan mi o ẹ̀hán ní ìsìn báyà ìwà àtẹnìkan ní ìsìn ẹnìkan fẹ́ yàn ọ̀jẹ̀ wọ́n fẹ́ gbowó rẹ. wọ́n fẹ́ gbalẹ̀ ọ lọ́wọ́ wọ́n á ní àbíwò sọ pé ìwọ ni wèrè kò pé yí ọjọ́ mi ní ìsìn nípa nǹkan lé ayé tó fẹ́ gbà mọ́ àwọn tó ló ń ṣe yìí dájú kó ti o ọ̀rọ̀ nítorí pé èyí ara ló ọ̀dọ̀ ta ló ń pèpè lọ Allah wàá ti sùúrù wa ma sabruka illa billah olùsàdédé máa ti sùúrù àtúntorí tọ́lọ̀ àbí ta lẹni tí ọ̀mẹ̀ gbúgbú kọ̀ wá lónìí ta ni ọmọ ká yá ìyàn balẹ̀ kò sí ń kalẹ̀ tó yẹ pé èèyàn sọ̀rọ̀ sí ọ ó ti di ọ̀sẹ̀ kan ọ̀mà sọ̀kùnrin èyí tó máa ń tẹ́ rántí rẹ̀ lábala lábala ẹkùn tòní ọyàtọ̀ sí tọ̀la tọ̀la ọyàtọ̀ sí tọ̀túnla tọ̀tún gbogbo eléyìí òbúkátà rìsáàjì sáwọn ọlọlá ẹgbẹ́ ọmọ yorùbá ìlú ìbẹlẹ tẹwọn lóríṣiríṣi ni ògbó rìsáàjì kan míì wọn gbé ewu mi kí wọn tún máa yiri yorùbá àwọn òfin hẹ èyí gbóná pọ tó bá ń bọ má bu èdè jẹ má bu torí pé nǹkan kan tó dẹni tó bóni lágara bí àìdáhùn ẹni tó bú wa tí ó jẹ kí ni tí orúkọ ní kí wọn náà bú tiẹ̀ tán torí ìtọ́ fẹ́ bú ọ ọ̀pọ̀ ju tó fi bẹ̀rẹ̀ lọ. òrùkọ yẹ yí aha so foundation ti bẹ̀rẹ̀ ẹ wò pé what will be your reaction? ìtọ́ fẹ́ sọ gangan bọ̀ hmm. tòtú wọ̀ bá ti wá dáhùn yẹ mọ̀ wá kún un mẹsàn-án bí wọ́n sọ̀rọ̀ ni bí wọ́n sọ̀rọ̀ ni tó tó bá sọ̀rọ̀ ah àbọ̀gbà tí wọ́n ti sọ̀rọ̀ àwọn ọ̀gá nǹkan bí àbẹ̀mẹ̀ ni ó bú yàtọ̀ sọ̀rọ̀ kí ló tún fẹ́ gbà aha torí rẹ̀ yẹn gbọ́dọ̀ kọ́ sùúrù gidigidi ká máa mọ̀ nínú ọpọlọ wa pé ẹni tó bú wa kìí ṣe the main point tó fẹ́ lọ sí ìdìrẹ̀ ló ti sọ foundation wọ́n mẹ́jọ dé main point yóò sọ̀rọ̀ ayẹra fún bí ìgbà tí èsì pé wọ́n ní ń bá wù. táwọn yorùbá lè bá tó máa lè kọ́rọ̀ ẹ̀kọ́ yìí tó máa fi ṣiṣẹ́ táwọn ilé wa táwọn gbé gbogbo àwọn kọjú sí mi kọjú sí ọ yẹn ìjọ òdìkù wàá lò ní pọ̀. njẹ́ ọkàn máa ṣẹlẹ̀ ńgbà mi ni pé ìgbà tó bú ọ lálàkọ̀kọ̀ tó ọ̀dáhùn so ó wá lè máa fapá jánu kọ́ máa bínú burúkú kọ́ agbálẹ́kùn rẹ pé tó máa fi ọ̀dà jáde. sáà ọ̀lẹ́lẹ́ torí wọn ò bí ọlá àbàbọ̀ àbàbọ̀ ọbẹ̀ ọbẹ̀ ọrú lọ́kọ́kọ́ jáde lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta iná ọ̀run pẹ̀lú torí ẹ̀ ọ̀run asọ̀mọ́yì torí ha ẹ̀yìn rẹ̀ èyí tó lẹ́yìn rẹ̀ làyà wá dé lónà aha torí ti ẹ̀yọ́ kan máa ń ṣàdúrà ní Allahumma inna naj'aluka fi nahri wa na'udhu bika min sharri olùwàfẹ́ ìtayọ̀ ìjà lójijì ni wọ́n bá ti ń tọkọjá àyè wọn jà yẹs àdúrà gbà torí di eléyìí báyìí wọ̀ mí dáhùn àwọn àlèwèrè wọn lè ṣe débi pé ẹ̀rọ àti ọba tí ọ̀dà kan tó tó tẹ̀ jáde nínú kan fún mi àwa rírì. <laughs>

ìwé ẹgbẹ́ gbá ọlọ́dún náà lágùn àbẹ́ ẹ̀rí nǹkan lọ àmàgùn mú bẹ́ẹ̀ hábẹ́ tuntun bá wọn lágùn yàtọ̀ àti subhanallah mo ti pọkàn rí sẹ́rù gbà mí ẹnikẹ́ni à ń pọ̀pọ̀ nù kìí ṣe pé ń pọ̀pọ̀ tọ́ tó bá wá dé pé ṣètọ́nù wa lò títí ó lè rọ ọmú kó fún ọlọ́run wọ́n àmọ̀ sọ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ wò ẹ̀ mo rò pé ẹ̀rí ti ń ṣẹlẹ̀ torí gbèsè pé ẹ̀yà àgbàgbé sẹ́yìn náà rí o tó ń tí wọ́n bá gbé kándíọ́lá tó fi àwọn ará òkè tó rárá o sẹ́yìn náà rí o sẹ́yìn náà rí o ẹ̀rọ kọ̀ lẹ́ tó bá sọ lẹ́ pé o fún ọlọ́run kọ́ mọ́lẹ̀ ká ìgbọ́dọ̀ àgbàgbé sẹ́yìn náà rí o ṣe sùúrù èyí ṣe sùúrù nítorí nǹkan ká àti nítorí tọ́lọ́. tí ń bá ara ọbùn tí wọn náà bá ara ọbùn gbígbé ẹnìkan dà àmọ́ ká ṣe sùúrù tọ́ ọlọ́run ọ̀bẹ ló wọn. ó ń láì sí ó ń pàrọwà fún pẹ̀lú àwọn àyà yìí àti pé ipò ní àwọn tó wọn àwọn nǹkan ńlá ń bẹ fún un lára àwọn sallallahu alaihi wa sallam ẹ̀dá dúpọ̀ oríṣiríṣi lèyàn máa rí ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ lèyàn máa gbọ́ so ṣùgbọ́n tó bá ń pé torí tọ́lọ́ ni wọ́n bá ń ṣe mẹ́jọ kókó ọlágara mẹ́jọ kókó ọlágara ọ̀pọ̀ àìmọye èèyàn ìní àwọn abọ́ lójúkorojú báyìí tí ọmọ bú ọ má fi bara jẹ má fi bínú àmbọ̀sibọ́sí ẹ̀ ń tọ́gbọ́ sẹ́yìn fóònù tọ́ pé fóònù dùn bú yẹn tí wọ́n máa kó fún ọ tí wọ́n máa kó fún ọ wọ́n sì máa kó tó ẹ máa ṣàkíyèsí o kó wá má tẹ̀ máa yín lọ́wọ́ o ẹ máa ṣàkíyèsí iye tó kù nù sẹ́ẹ̀tì o báwo ìbú ńláńlá mi bá wà kẹ́ẹ̀ tètè bú o o rò pé yé ẹ̀ríkà ara rẹ̀ ó tutù torí èèyàn wo wá lélẹ̀ aha so àmọ́ wọn máa yọ lọ kọ́ ọ̀hà ẹ̀lẹ́lẹ́dẹ́ lọ sọ́bọ̀ èèyàn lè ṣe bẹ́ẹ̀ àbíkẹ́yà náà bá ní sòrò. وما يلقاها إلا ذو حظ عظيم أن تجير لا الله نسأل لي قال أبو سوالو كانوا قال أبو لدعوة قل أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب ولا يزال كاسا والجنة باني تقول لك وفي فقا بالي في كل سنة لا وكاري تقول لك يزيلي إيه ناني هو الجنة لماذا؟ قل يزي إيه فرك الجنة سلعة الله أيوة الولون وسلعة الله غالية ẹrù ọlọ́wọ́n ọ̀wọ́n gidigidi èèyàn tó ga jù nínú àwọn èèyàn kó tó di pé yóò bù ọ́ lọ́fíńdà àwọn èèyàn tí ò tó nǹkan kan wọ́n ti bù ọ́ láìmọye lọ́fíńdà kó o wá rí ẹ̀bùn lọ́fíńdà gbà lọ́dún èèyàn tó ga áà wọn náà máa wò pé lọ́fíńdà eléyà àgbọ̀dọ̀ ló ń torí lágbájá ló gùn mí. bó wàá ní àlùjẹ́nà ọlọ́ọ̀ni wọ́n fẹ́ gbà tó wàá rò pé ká lè rí ìzìlì bá tó ń sùn kalẹ̀ tẹ́tẹ́rẹ́ lọ́sẹ̀ ayé àlùsọ̀rọ̀ àtọ́sọ̀ pé màá kàn pọ̀ rọmọdọ́nà ní tó bá ṣe wí àgbà ìlẹ̀ lálùjẹ́nà mi lọ́dọ̀ tó ní lọ́dọ̀ ní ọ̀gbọ́dọ̀ tẹ́tẹ́rẹ́ òpó ni wọ́n bọ́ sọ̀rọ̀ ń wọ́n kúrú tutọ́ jámà kankan tí o ti lákọọ́lẹ̀ náà wé kankan ọ̀rọ̀ ló ń ka àdìsí kan òun gbọ́ yé pété yẹn bá ti sùn àdìsí náà dààmú wa mẹ́jọ dọ́là òní ni irọ́ lásán tòun àwọn kan máa di òun wọ́n ti di ẹnìkan ló dìjà ó kí ló lè tẹ̀sẹ̀ sí yìí ẹ̀ rí nǹkan mọ́ ẹ̀ jẹjẹ pólì ẹ̀ ń fẹ́ ká ká lọ́wọ́ dè sẹ́yìn ká máa ẹsẹ̀ gbá fún onítúwọ̀n ha torí di eléyìí tẹ́ ìfẹ́ lera ìdáná wọ̀ọ́rọ́ rẹ̀ tó fi jẹ́ pé ń jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù àwọn ànábì tó ga gan-an ẹ̀rú ń bà wọ́n pé wàá làwọn tá a já mọ̀ kankan wàláyé ẹ̀rú jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù ẹ̀yẹ kọ́ máa bà wá ẹ̀yẹ kọ́ máa bà wá ok ipò wo làwọn wà gan láàrin alágbálúgbò àwọn èèyàn ẹ̀yẹ kí èèyàn máa rò fa jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù ẹ̀ ẹrù yẹn ti pọ̀ tó láyè ètò ẹ má ti sọ àdúrà ẹni tó ti kú ọlọ́run tún mọ iye ẹni tí ó di kí gbèǹdàlù kìámù tó dé tó bá ń pè ní george àbí bẹ́ẹ̀ ti pọ̀ tó wa ní àbí wa wà lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọba pé gbogbo bí ewu bá ti wà jọ́nà yín o èmi ọ̀ o àbẹ́yìn ìjọ sẹ́yìn náà ní sá yóò ní àwọn kò sí sá alìjánà gbogbo wa ti fẹ́ wọ̀ torí rẹ̀ pé wọ́n á rò pé ẹ̀wọ̀ alìjánà bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ ló fò ní. walamma ya'tikum mathalu alladhina khalu min qablikum tó ń ti rí sà mú àwọn àpèjúwe àwọn tó ti lọ sáájú tí wọ́n fún yín gbogbo gbà ẹ̀ ń kà nípa àwọn àpèjúwe wọn náà alukur'an ẹ̀ ń gbọ́ nípa wọn tẹ́lẹ̀ ń sọ nínú alukur'an pé masatumu àìní tiwọn wọgbọrọ ìnira bá wọn tóbi pé àìní àti ìnira yìí ó lé kókó wọzẹlẹzẹlẹ Ọlọ́run tó milẹ̀ má wọn lẹ́sẹ̀ àti àyẹkù lọrọsọ wàlẹbìnà àmẹnu mẹàhù mẹ́ta nàṣọrọlá débi bá nàbì ànábì wọn ìránṣẹ́ tó ránṣẹ́ wọn àtàwọn olùgbàgbọ́ òdodo gbogbo wọn pé mẹtẹ lọsọrọlọ ìyá ipọ ìgbà wo làrán tí ó dé látọ̀dọ̀ lọ subhanallah mẹtẹ lọsọrọlọ àà tí bá wo sàwọn anabi kọ̀ọ̀kan kò sí anabi tí ọbẹ ṣẹlẹ̀ síbẹ̀ anabi ibrahim aleyhi salam àbí anabi nuh aleyhi salam nine hundred and fifty years tó fi ń pe àwọn èèyàn lọ sí di mẹsẹgì ẹyọ kan. يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ẹ̀yin ẹ̀yà mi ọlọ́run nìkan ni ẹ máa sùn torí pé ẹlọba mi ìtọ́tọ́ láti sìn jù lọ pé sọ àwọn òsì torí pé a ti pẹ́ tá à ń pè wọ́n lọ sórí nǹkan ẹyọ kan fún yí padà àdúgbò táwọn náà ń sọ náà ni wọ́n tún tẹ̀síwájú nípa rẹ̀ èèyàn mélòó lọ́wọ́ agbanú àgbọ́ tó bẹ́ẹ̀ yẹ díẹ̀ yìí bẹ́ẹ̀ bá nàbì nù ìṣẹ̀lẹ̀ àwọn àtàwọn ọmọ náà ń pẹ́ ẹ̀ ìgbà ogun ẹ̀ ńjẹ́ ìlọ́lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀sẹ̀ lórí àwọn alágídí burúkú yìí yẹ́sì àwọn èèyàn béèrè ṣé mo ti sọ pé èyí táwọn èèyàn bá kọ̀ láti gbọ́ láti gbà ọlọ́wọ́ bọ́ ọ̀rọ̀ wá sí lórí wọn ńjẹ́ ìlú tó rọ̀ wá sí. torí pé bàbá ńlá tó ń ti kú lórí pé wọ́n tẹ̀lé tiẹ̀ bàbá tó náà ti kú lórí pé àwọn ọmọ náà rà fún wa pẹ̀lú wọ ànábì nuwáì. tó àwọn ànábì ọlọ́wọ́ sọ bẹ́ẹ̀ nígbà tí fìràwọn náà tọ́ya abẹ́tí lápá tí gbogbo wàhálà pọ̀ tó ń pè tí sì ń yarí tó ń pè tí ń yarí tó ń kókó bọ̀ lọ́rùn tí ń bọ́ kùn. sọ̀rọ̀ lẹ́bi Musa alayhi salaam wọn pé tó báwo làrán sí ọlọ́run wà dé. àwọn tó gbàgbọ́ náà mọ̀ pé ìgbàwo làrán sí ọlọ́run dé. kátó tó ń gbà tó wa dojú àmì tọ́lọ́ wa ni kò dojú kò kù òkun ni kò máa lọ. tíráwọn náà lé wọn bọ̀ òkun bẹ́ẹ̀ wájú èwo ló ṣe rọlù sẹ́wọ̀n pé ìràwọ̀ náà ṣe rọlù ikú nù tọ́dájú wọ́n pa wọ́n pàkúpà ní bí èèyàn bá ṣe pa ń gbàgbà kápá kó tún jí kápá kó tún jí kápá kó tún jí nígbàgbà ìràwọ̀ náà ṣe bẹ́ẹ̀ fún un ẹsíjú ojú òun ẹyíwó lẹ́yìn tó ti pé àwọn èèyàn rẹ̀ kúrẹ́kùlẹ̀ jẹ́ ní ìjọba òun òkun sì ní kò bínú lọ́lù ṣe bí wọn rọ pé arómi rẹ bí ti kọ ọ̀rọ̀ lòkun kọ ó gbé ọ lọ tó kù sọ. tọ́ àwọn èèyàn náà bí musa sọ pé yà á musa ìlà lẹ́nu ìdọ̀kú ọ̀dà wa lórí afọlọ́ǹbúra pé fúráùnù lè wà mú. Gàgá lẹ́bi Musa ti sọ pé Nasrullah Nasrullah abàtí ọlọ́ ọ̀dà Nasrullah yìí náà mọ̀tà yẹ ti lọ́sọ̀rọ̀ wà ìgbà wo làrá ṣe ọlọ́run òde dákun wọ́n ti wá fún wọ́n ti wá fún ikú pa o torípé wọn náà ti ń bọ ìkọ̀ láàánú odò òṣìṣẹ́ náà ti máa láàánú èèyàn o ẹ̀ torípé káwọn sọ pé lọ́sọ̀rọ̀ láì lọ́sọ̀rọ̀ láì bá ní ìsìn àmọ̀gbà tí lọ́sọ̀rọ̀ láì ọdẹ o. musa ti ti tẹsẹ̀ máa rìn bẹ́ẹ̀ máa ti súnmọ́ kùnlẹ́ náà wípé kìnnìún pọ̀ kìnnìún pọ̀ kọjá àbíkí àpò o. kò sí o ibẹ̀ ni musa sá lọ àwọn munafiki lè yọjú mbẹ o ètò ìmọ̀ bí munafiki ni ẹ̀yin sọ kókun lọ náà ẹ̀ńtọ́ gbọ́lọ́gbọ́ pé ńgbà tó ga sọ kókun lọ náà ibẹ̀ náà lọ náà àwọn munafiki ó pè yìí torí lò kọjá rí tó lókè tó bá. àwọn ẹgbẹ́ wa yìí àti ẹsẹ̀ tá a láàbùn ọ̀dà ni musa bá ti kó wa lọ pa òbí tí mo náà fi kìtì máa yọjú nù sẹ́nìkan bá ní agbára gidigidigidi táwọn kan sì jọba àwọn òdúró dédédédédé wọ́n sì rò pé táwọn lọ́ọ́ dojúkọ ìparun ni mo náà fi ọ̀yọ́ musa sì ń bá wọn lọ pé kẹ́lá ẹ̀ nà máa yọ ọ́ bí sẹ̀yẹ̀dì ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ sẹ́yìn ẹ̀sẹ̀ panumọ́ dájúdájú olú ẹlẹ́dàá mi bẹ pẹ̀lú mi ọ̀fọ̀ nà mọ́ ẹ̀ fún mi láti kọ́ ẹ̀ tètè fọ́nà mọ́ ni olùbí tá a fẹ́ máa gbẹ́sẹ̀ lé yọ̀ ọ̀dà o bẹ́ẹ̀ làwọn ànájọ ọ̀lọ́ bẹ́ẹ̀ làwọn ànájọ ọ̀lọ́ àsìkò táwọn mùsùlùmí kọ́kọ́ gba ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n sẹ́sìn wọn wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ torí pé ìnira pọ̀ gbogbo ẹni bá ti lọ gba islam lágboolé kan yóò gbà fọlọ àwọn kò fáàlù tó ń bẹ lágboolé rẹ wọn fi mú ẹ dání. tọ́mọ abẹ́rẹ́ lágbádá pé kí ló ṣe irú tí wọ́n ti ń jẹ́ níyà ọ̀yàtọ̀ tó ti ń jẹ lómi. ọwọ́ àdìpọ̀ kárí lé ní gbogbo mẹ́ka. àti àwọn aṣọ wo bẹ́ẹ̀ ẹ̀sìn ni wọ́n bá ara wọn sọ ní gbogbo ẹni tó bá ti gbẹ̀sẹ̀ náà ìyá ni àbíjẹ́. bẹ́ẹ̀ ni hóm ọ̀hún mọ̀ nípa ọ̀hún kéésì nǹkan kan bí ìwà ti pé alágbẹ̀rù gbárí ni wọn ni gbogbo ẹni tó bá ti fẹ́ tọ́lọ̀ yóò kórìíra ẹni tí wọ́n á ti tọ́lọ̀ nígbà tí wọ́n á pọ̀ àwọn mùsùlùmí àkọ́kọ́ yìí wọ́n fẹ́ẹ́ lè sọ pé mẹ́ta àná sọ̀rọ̀ lọ tó bá pẹ́ sí òdodo bá ní wa Muhammad sallallahu alaihi wasallam bá mú wa sí ọ̀yọ́ kọ́ lọ́wọ́ náà wá sí. sáà náà ló àwọn tuntun gbọ́rọ̀ yìí lọ́n pé à gbogbo ara mẹ́ka àwọn ti gba ìsìlámù o wọ́n bá tún fi habẹ́tì alẹ́ wọn padà dé wọ́n á rí à àti tandi làwọn sá fún wọ́n ti di tandi tandi báyìí habẹ́tì ọ̀sẹ̀ padà sí ma. báyìí ẹlò ti pé ìnira yìí pọ̀ kọ́lá wọn kó tó wá pa anábì láti kọ́kọ́ máa sọ fáwọn sàhábà rẹ̀ kọ́ máa sọ hijira lọ sí alimẹ́dìyìnà ẹjọba tuntun tẹ lọ sọ bá di pẹ́sìn pé ń lọ gbogbo ti ń kó lọ wọ́n gbà á lẹ̀ lọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ wọ́n sọ pé mẹ́ta náà sọ̀rọ̀ lọ àbí wọ́n ní sọ wọ́n sọ wọ́n akẹ́sì òdodo la ń sọ ẹ̀ kọ́nà ọ̀lẹ́ rẹ̀ wá sí. bẹ́ẹ̀ náà ni wọ́n ti lọ́ọ́ jagun wọ́n lọ́ọ́ jagun àwọn kẹsìrì ń pa àwọn mùsùlùmí wọ́n ti ń sà nábì léṣe lógun ọ̀hún mùsùlùmí wọ́n sọ pé mẹ́ta náà sọ̀rọ̀ lọ débi bá ànábì sọ ìpè báwo làwọn èèyàn kún sí sórí ẹ̀ tí ti ànábì wọn léṣe káfíìrì ni àwọn eléyìí ànábì sì ni tí wọ́n ti ànábì wọn lé sí tó kọ́ lọ́run ànábì sí wọn wọ́n fẹ́ wọn kọ̀ tó ká tó wá bá wọn polongo ọmọ pa àwọn èèyàn títọ́ náà wọ́n mọ adé nàbí ọ wọ́n mọ bọ́jẹ́ wọ́n mọ sọ ìdápa rẹ oṣù wa láwọn ọmọlẹ́yìn díẹ̀ táwọn ti gba tiẹ̀ tí wọ́n gba tó wí tí wọ́n fún wọn lè ṣe máṣá náà sọ̀rọ̀ wá. tí kọ́jọ́ tó bá wọn ta lọ́sẹ̀ dojú ogun kan àwọn ọmọ tí òrẹ́ ń ka mọ́ lẹ́nu gbogbo ìgbà tó ń bẹ́ lọ ọlọ́run àwọn àti lórí àwọn ọ̀tá yìí ọlọ́run gbogbo àjọ rí wọn mọ́jẹ́ kí wọ́n ràn wá mọ́jẹ́ kí nìkan tó wọ́n á gbọ́ tó ń sáré. wọ́n sáré kí a kókókó ní tún lè tẹ̀ ká àwọn pé àtàfẹ́ ọ̀gọ́ pé kí ni mọ̀tá nasrullah ìgbà wo làwọn àti ọlọ́run tó. sọ gbogbo eléyìí fi kì í bá rọrùn dé o bẹ́ẹ̀ wọ àlùjáná kì í bá rọrùn ẹ sì tọ́lọ̀ lójú méjèèjì ẹ sì jẹ́ kí ìkíláàsì yẹn kó dúró dọ́gba ìgbà náà lè tó máa lè ran kan fún wọn wọ àlùjáná ìbéèrè náà ti máa pọ́n máa ná gan kò sẹ́ni tí ọ̀wọ́ náà lọ́sọ̀ọ́ wọ́n ti pè eré iṣẹ́ tiwọn náà ni eré iṣẹ́ táwọn náà gbáyé tóni náà àbẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ọkọ ọmọ anánìsì bẹ́ẹ̀ ṣe ń gbẹ́dà ńlẹ́dọ̀ nìkan pọ̀lọpọ̀ ọmọ anánìsì ń bẹ́ẹ̀ di disco pọ̀lọpọ̀ ọmọ anánìsì ń bẹ́ẹ̀ di títí mutí pọ̀lọpọ̀ ọmọ anánìsì ń bẹ́ẹ̀ di títí gbára abẹ́lẹ̀ wájú ọ̀tà ọ̀pọ̀lọpọ̀ ọmọ anánìsì ń bẹ́ẹ̀ di títí ń ṣèjàmbá sẹ́yìn tó lẹ́nu òsì free of charge iṣẹ́ làwọn náà ṣe kí ni ni wọ́n ṣe pọ̀lọpọ̀ ọmọ náà ń dájú tó jẹ́ kókó ẹ̀sìn kí ni wọ́n oníkẹ́sì kankan ẹ̀sìn bá wọ́n á dé ṣe fún ìdílé àbẹ́rẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀ náà ni wọ́n sọ pé yóò ṣe wàhálà kó nà tó wọ́n náà ní kí ọmọ aná láì ṣe wàhálà kò lè wọ́n náà àdúgbò ọmọ ṣe wàhálà ká lè tó lè bá bá ní tí رامي ألف لامي أحسب الناس أن يسرقوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين الله بني سوي أرقى في والد أبفين كما فانوا سوف يقبلون أبقوا لا يتقعدن يوف فاراو كما أجانبا أنا مؤمن أنا مؤمن láì jẹ́ pé adánwò adánwò ẹ rí i pé inú adánwò náà là ń yí ojoojúmọ́ tẹnìkan kan lè ga ju tẹnìkan lọ ni kò sádánwò rárá tó ṣe nínú ayé mi ó túmọ̀ sí pọ́lọ́ wọn fẹ́ràn rẹ rárá torí pé nínú muhammed ní sọlọ́n bá fẹ́ràn àwọn èèyàn kan máa ń kán wọn lójú ilé ayé yọ kán lójú ilé ayé sí wọn. ẹnjọba ayọnu sí àdáhùn tọ́lọ̀ ń gbé ba ìyọnu ọ̀jẹ̀ tiẹ̀ látọ̀dọ̀ lọ ẹnjọba bara jẹjẹ bínú ìbínú ọ̀jẹ̀ tiẹ̀ látọ̀dọ̀ lọ torí délé ọ̀dọ̀ wa jẹ̀mọ́ tó bá ti jẹ́ múmìnì àdáhùn ọ̀bọ̀ káfíìrì ńkọ́ òun gángan àdáhùn torí pé kúkúrú rẹ̀ ńkọ́ àdáhùn làní so a nídìí láti mention tàwọn káfìrí lọ́lọ́run sọ fún wa ń bí ike mọ́mìnì tí wọ́n máa gbọ́dọ̀ máa gbọ́lọ́ngbọ́ fẹ́ sàdánwò tún ṣe mí báyìí àbí òye wa náà lọ́lọ́sùn lọ fàdánwò sí àwọn èèyàn kan nù káàbà. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون táwọn yẹn ti sápamọ́ nù káàbà kó jọ ọmọ pa wọn àfa ibẹ̀ ni kírẹ́nì ti já kírénì jálulẹ Ọlọ́run Ọlọ́run ọba náà ló sì ní kí kírénì ọjà Ọlọ́run náà ló sì ní kírénì òun ló lè mú lọkọ mọjà òun ló lè ní kọjá ó lè ní kọjá kọdà sí Sahara ṣùgbọ́n sórí àwọn èèyàn Kaaba. la ilaha olùkọ́lá láàlú àmà ẹ̀fà wà hómi kẹ́ bí fi dáadáa sí wa kó fà tọ́ bẹ́ẹ̀ rẹ̀ gbọ́dọ̀ máa jánu kẹ́ gbọ́lọ́wọ́ bá gbọ́ gbọ́lọ́wọ́ bá gbọ́ láì iwu. pé wò. ní ti nígbà táwọn èèyàn kú nígbà tó ń lọ sọ́kù àdáwò ní fẹ́ni tó kú àdáwò ní fẹ́ni tó kú àdáwò sì ní tó lọ hajj àdáwò tó kú ni pé ó mu lọ yẹn mu lọ àdáwò ọ lọ ìwọ náà bó ṣe yọ àwọn èèyàn wọn á sùn lera wọn á kú lọ bí gbàdá bí agric tòru má agric sẹ́yìn tó rúbá ti má agric ọ̀ràn ni wọ́n sàn kú bá náà ní bí agric agric ni wọ́n wọ́n tún kú bí agric tọba wu ọlọ́run wọn náà bá ti kú bá nǹkan ti yọ. àìsí wa àdúró déédéé tẹ́lẹ̀ àdúró déédéé ní sábà ní dúró déédéé àdúró déédéé. ọmọ tó bí kú ṣe máa mú yẹn lọ ènìyàn tọmọ kó bẹ̀rẹ̀ sí ní pàlùkì àmà rẹ̀ ẹni tí ọba ajé ńkọ ìgbè hẹ àfikún ńbẹ ńbẹ kọ́dà ń gbogbo gbà àfikà pé mọ́ni wà bẹ́ẹ̀ ni àfikà pé wà torí rẹ̀ sẹ́ẹ̀rù gbọ́dọ̀ wọn bò ní wò ní wò ìgbà míì yóò pé ara ìyàwó tí ó ti wà ẹlòmíì lára ọmọ ó ti wà ẹlòmíì lára owó ẹlòmíì lára ipò tí ó mi láyé ti wá so kálukú kò sẹ́ni náà láyé tí ò ládánwò kan ti ń gbé ká èsì wà ládánwò máa ń tóbi bí bá ti jẹ́ ọlọ́run sí tó fi jẹ́ pé àwọn wọn ga ju gbogbo èèyàn lọ bẹ́ẹ̀ náà bá wá ní mánì tó ga tẹ́ ẹ sábàbí ni pé ọlọ́run fẹ́ kẹ́ ẹ wá níjọ́ gbẹ̀ndà àlùkìyámà láì ní ìjókòó yín jìyà torí pé àdánwò àdánwò àdánwò ọlọ́run máa fi pẹ̀sẹ̀ yín rẹ̀ àṣìṣe yín ọmọ fi pẹ̀sẹ̀ yín rẹ̀ àṣìṣe yín òtún mọ̀sí báwọn anábì lẹ́sẹ̀ ńlá o wọ́n fẹ́ wá parẹ́ kí ni wọ́n ń parẹ́ mẹ́ rárá o sòṣùmọ́ làwọn bá ti bẹ́ẹ̀ orí àlékún gíga pò tọ́lọ́run fẹ́ kó kí wọn là ní dáwọn wò sí àtàwọn náà wò torí súnà Ọlọ́run pé wọn kálukú ní ọdàn wò wọn ò sì lè máa já ní kọ́ pé wọn Ọlọ́run bẹ́ẹ̀ wò Ọlọ́run bẹ́ẹ̀ wò olùkọ́ ń ṣàpèyege ẹ ìwọ ìwọ lọ́sí bẹ́ẹ̀ kọ́ ọmọ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́wọ́ là kọ́ lọ́wọ́ sọ orúkọ ẹni wá kọ́ lọ́wọ́ dọ̀ wò kò sẹ́ni tí ò ní forí sápọ́n mi wọn ó máa ń sọ pé ah, àdáwò nígbà tó ti jẹ́ kọ́ lọ́mọ sí pẹ̀sẹ̀ rẹ ní kíníkà kíníkà ó yẹ kọ́ lọ́ọ́ dán wò ọlọ́wọ́ àdáwò àdáwò tó lọ́wọ́ agbébá ni pé ìtọ́ ọmọ ọgbọ́n ìtọ́ ní jáde ọ̀kọ́ lọ́n gba ọgbà bíbẹ̀ sí lérò àti ká ìtọ́ ọmọ ọgbọ́n aká lóṣù kárí sọ̀tọ̀ àtòrí ńlá níjọ́ rẹ̀ ló ń mọ̀ bẹ́ẹ̀ àti kíjọ ọmọ ọgbọ́n kí ọlọ́ lóṣù kórìgbẹ́yà àtòrí ńlá ìbí ọlọ́mọ ẹ̀rọ tó gàrí lọ́mọ kó jẹ́ gbogbo gbọ́ ìtura jẹ gàrí débi tí gbogbo gbẹ ó ti di pákó nù rẹ̀ ètò dòkúta dòkúta ọwọ́ àlọ́ lóṣòpó nǹkan yàgbé ó lè jẹ́ pé láti bí ọ̀sẹ̀ kan àbọ̀ nígbẹ̀yìn tí ń gbọ̀n tí ọ̀wà tó bá wà lọ jókòó kó wọn ta ìyá náà ni ṣòyà àrùn ju ọmọ èèyàn lẹ́gidi ni wá <laughs> ìgbẹ́ta tó àrùn ju ń dúpọ̀ àwọn ìrántí tó ọmọ gbin tó ọmọ kú sí ọwọ́ bẹ́ẹ̀ ilẹ̀ ìlọ́wọ́ tó o lè ṣe bí thirty minutes tí nǹkan kan ní jáde àbí kò wọ́n kí jùlọ bí ni kó wọ́n fa kíní jáde ní kíláàsì kẹ́ ọwọ́ tó ń bóra rẹ̀ ń dì subhanallah tó bá wà ní tó push o push o push bẹ́ẹ̀ náà jáde lágídí kò ju sunday lọ gbogbo thirty minutes yóò tún wá jáde yóò tún bó ibi tó gbà jáde lọ́ba àdúgbò kò lè jókòó dáadáa mọ́ yóò tún máa bẹ̀ ẹ jókòó dáadáa bàbá yìí ṣe àyẹ̀dá fẹ́ sáà ti jẹ kí n má lè jù báyìí kò sí sọ. àdáwò ni àdáwò gidi ni bẹ́ẹ̀ ni tọ́lọ́mọ bá tó gbé àdáwò mi bẹ́ẹ̀ lómi àbá lọ́kọ̀jẹ́ pé yọkàn ya alájẹsùn ni gbogbo bá ti dé báyìí ẹ̀ lákùnrin bọ̀ yọ gba tọ́lẹ̀tì lọ́nu wọ́n mọ ìyá nígbà tí wọ́n ń ṣe omi tá tọ́lẹ̀tì yáyáyá lóṣù ẹ̀dàkùn ẹgbàá mi bẹ́ẹ̀ lóògùn dàgbẹ́ ní ẹ̀dàkùn ẹgbàá mi bẹ́ẹ̀ lóògùn yàgbẹ́ àdáwò ni àbí ẹ̀sà àdáwò wàlá àdáwò ilé ayé wa ti rí ni àti ká fẹ́ sọ kí sọ jáde ó rí ni ó kàn jẹ́ kí wọ́n sọ síbi táwọn èèyàn ti gbọ́ ọ ìkọ́ táyà bá gbóòórùn sóò rẹ̀ ẹ̀tẹ́ ti bẹ̀rẹ̀ nù ẹ ò pé yé wa ìdí ìlú tó fi jẹ́ pé ìgbà míì èèyàn gbọ́dọ̀ paṣọ mara o ìkọ̀ wà níjókòó láàrin àwọn èèyàn kí sọ ọmọ agbọ̀n ẹ dákun excuse mọ̀ ń bọ̀ kẹsì pé mọ̀ ń lọ sóò ẹ dákun mọ̀ ń bọ̀ ah, tọ́ba ti wá tó tó pátẹ́kùn burúkú yẹn ti lọ tán ìgbà náà ló tún wá ṣẹ̀ṣẹ̀ wọlé wa. kìrìkìtì ẹ̀ bá máa rìnrìn àjò yóò rò oríṣiríṣi ẹlòmíì àwọn ọ̀ká fún ẹ̀dá bí tẹ̀ ń ti ń sọ̀rọ̀ lọ́yọ́ kan máa sọ ọ́lẹ̀ ní ọmọ tó ọ́lẹ̀ ẹ wà lóko wọn ti gba gbogbo rẹ pé àwòdù fi lẹ́ẹ̀mí ìṣùkọ́nù ti tálẹ́ńtì tó ní tìjú báyìí lónà àwọn àtúntí kìíní ti tẹ̀lẹ̀ ẹ mọ̀ fóònù ń ba atẹ́gùn jẹ́ wọ́n ti máa fi kìíní tó kìíní ti tẹ̀lẹ̀ ọlọ́run sóore fún yàrá ń bínú èèyàn lọ́fẹ́ sósì òrìṣ àtẹkísó túmọ̀ bọ̀kárí so órénù ọlọ́mọ abẹ́ sàdáwò fún yẹn ìsọmọ wa gbọ̀nyàn burúkú ọmọ wa kẹta ọmọ ya ta kíkí ọdún rọ́nà lọ́kẹ́kẹ́ fún mi èyí ti kó òsì náà fún so àmọ́ sóò ní jáde àdáwò tiẹ̀ torí ẹ̀ ẹlòmíràn àdáwò sẹ́ni ọmọ àrùn tiẹ̀ tí bá ń bá yẹn sọ̀rọ̀ ládùúgbò mẹ́tìlá báyìí gbogbo yẹn náà mọ̀ ọ́ bomú wàláhi sọ̀láì kọ́ ló ń sànù wa torí ẹ̀dá yìí ṣe ti tẹ́tì mọ́tò nìkan ṣe yẹ̀yẹ́ tó bá rẹ́ nìkan tí àdáwò bá ní Islam sọ pé kẹ́ sọ pé kí ni alhamdulilayi alladhi aafani mimma ibtalaka bihi wa faddalani ala kathirin min khalqihi tafdila. ó dúpẹ́ fọlọ́ tọ́lá mi níbi tó fi sàdánwò fún tẹ́lẹ̀ máa sàdúrà gbogbo àtẹ bá rẹ̀ ń tọ́lọ̀ ń tọ́wọ́ fún mi lájùlọ torí pé àwọn àdáwò yẹn lóríṣiríṣi ni wàllá yìí tẹ́kẹ́ lomiin ibi tí àdáwò yẹn bá dé ọ̀fẹ́ ló má sọ fítù kan láyé tó tù lọ lórí gbẹ̀nà mìíràn táwọn náà sì máa prescribe oògùn fún ẹni tó prescribe oògùn fún gan òun náà ta tó mẹ́lì mẹ́ta kó tó lè ṣàlàyé fún subhanallah alaahu torí rẹ̀ tẹ́yìn bá wà láyé ẹ má fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ o ẹ má fẹ́ nìkan ọlọ́mú o. torí pé wọn náà iku kù ma kí ló lè ṣẹlẹ̀ sí ọkọ tó kù kọ́nà ọjọ́ kí ọ ma ṣẹlẹ̀ sí wa torí ẹ̀ adáwọ̀ ń bẹ̀ ọ́ ọlọ́run ti dáhùn tó síwájú bó ló wọ̀n síwájú dáhùn yẹn ọlọ́run mọ àwọn olódodo yóò sì mọ àwọn òpùrọ̀ mọ àwọn tẹ́lẹ̀ mọ̀lá ọmọ olódodo ọmọ òpùrọ̀ òsín kankan tá a ti dá tẹ́lómi à ń bọ̀sibọ̀sì fásopá àdá jùlọ tí gbogbo yẹn bá ti mọ báwọn ìsinmi wà fún wa nù gbèsè àyè wọn tí gbogbo kálukú tó jókòó yìí ń dá tẹ́nì kankan dípò pápẹ́ wọn dá jùlọ wàhálà yẹn wọn ní sùn ìtẹ̀rí bó sì wà pẹ̀lú rẹ̀ àwọn bàbá ìdíjà àti àbágbé mu rẹ̀ sókòtò ọ̀kúta alẹ́ ní tọ́da bíi mi à ń bọ̀sibọ̀sì pé ọ̀dà jùlọ sòbí gbèsè ayé ti rí mu àdáwọ̀ ń bẹ ẹni tó rẹ̀ bá pé èmi sọ ẹni tọ́lọ̀ ń dán òsè yẹ̀yẹ̀ torí kí ronú tó ṣe nǹkan má bàa ṣe wọn náà ìdí nìyẹn tó fi jẹ́ pé àti àgbọ̀dọ̀ sọ̀rọ̀ alẹ̀ torí kí ẹni tó wà láyé láàyè náà lọ́lọ́ máa ń dánwò ó sì máa tọ́lọ̀ lè fi dánwò lọ́la yíṣà ìgbọ́n ní máa jáde àwọn òde o yíṣà ìmọ̀ntọ́ yẹ ní máa jáde àwọn òde o wàláhì kejì àkọọ́lẹ̀ yìí tọ́lọ̀ bá ti kọ́ ẹ̀rí kí gbogbo ẹ̀ńtà dáwọ́ bá wọn ní kìkì bá lọ bẹ̀rẹ̀ ní kìkì bá lọ bẹ̀rẹ̀ ló bá rí kágbára ti ga nga ó lè tó aago lábẹ́rẹ́ yẹn àti mọ̀ọ́rọ́ rẹ lọ́ba parí. gbogbo ẹ̀ àgbọ̀dọ̀ fẹ́ nìkan sí yẹyẹ nítorí báwa torí ra wa lónìí ọlọ́lọ́ mọ̀lẹ́ tí ọmọ ọ̀la kọ́lọ́ jẹ́ kí ojú máa rí ọmọ àmọ́ wa. tó ọlọ́ni amúhásíwá lórí ilẹ̀ àmàlú ní sẹ́gi ẹ̀ ti ẹ̀yẹ sẹ́kúnà sẹ́ẹ̀ ẹ̀ máa yà àwọn oníranù àwọn onírègbè àwọn oníṣẹ́ ẹbú tí wọ́n rò fáwọn lè borí àwọn ọlọ́ọ̀ni tí wọ́n rò fáwọn lè borí ọlọ́ọ̀ni ẹ dákúta ló lè wún ìyàn lọ ehe kí láì bọ́ ọlọ́ọ̀ pé tí ẹni náà ọlọ́ọ̀ni ẹni tí wọ́n ń dá lẹ́jọ́ aburú ni o lórí wọn pé náà ni kí ọmọ rò pé òun wún ìyàn lọ wọ́n gẹ́gẹ́ bíi tani wọ́n gẹ́gẹ́ bíi tani ẹ kó gbogbo rọ́kẹ̀tì yẹn jọ biological weapon nuclear weapon fẹ́ wá dojú rẹ̀ kọ́ sẹ́mà tẹ́lẹ̀ tí ẹ̀fẹ́ yanjú sẹ́mà yìí kọ́sọ̀ kalẹ̀ kó ń bi tọ́ wa títí mísàsì yín kò tiẹ̀ débi tọ́lọ̀ ń bá wa ẹ̀yin gẹ́gẹ́ bíi tani gan-an rí ẹ̀ẹ́dì nǹkan àgbàdo láéláé ebi ta ló fún yín ṣe Allah ta ni wá pé kí bọ̀ ọ́ ro ta ara yìí Allah láti kíkọ́ bí ó gbé nǹkan tá a bá fi yan nǹkan ọwọ́ tó bá sì wù ú kí sábà bùkọ́tà ọlọ́fà àyìn mọ̀tẹ́bẹ̀l kò sẹ́ni tó yẹ kó dáadáa kó ti sẹ́ tó bá ní kí náà ọmọ jòyàn tó bá ní kọ́ ọmọ rí nǹkan gé tó bá sì ní kéèsì tí máa kànkan kó ní òdigi ẹ dákúta ní òkè kó ọmọ bẹ́ẹ̀ kò sí torí fà áálẹ́ lè máa yọrí nítorí báwo ló máa ń ṣe torí ẹ lè borí ọlọ́run من كان يرجو لقاء الله فإن أجل الله لآت gbogbo ẹni tí máa ra kàn àti pàdé Ọlọ́run ìgbà tó lọ ń dá dájúdájú yóò dé náà ni wọn sùn kọdà blanket borí pamọ́ wá pé ẹ ìgbéǹde tá a sọ ẹsẹ yóò sì dé àwọn àgbà pé yóò dé sẹ́yìn náà wà inṣàlá ọgbẹyà àbí inṣàlá ọdájú tọ ìgbéǹde àti ìdùnnú sí wa sì ní pé ń bọ̀ ẹ̀yin kọ́ torí káwọn kò fọ́ wọn gbà lọ́jọ́ náà gbogbo àwọn tó ń pariwo fún pé gba Islam gba Islam gba Islam sọ̀rọ̀ pé ọ̀hán lẹ́yìn gbogbo ẹni tó yẹ wọn adé tó yẹ wọn adé tó yẹ wọn adé sọ̀rọ̀ pé ń gbọ́ náà àgbẹ̀ gbogbo ẹni tó wọn lẹ́yìn ẹ̀jẹ̀ táyà ẹ̀jẹ̀ táyà ẹ̀jẹ̀ táyà lọ́jọ́ náà sọ̀gbẹ̀ ẹ túmọ̀ sí ká tètè sáfún lónìí o ká tètè yanjú ara wa ní ìsìn kọ́lá ti gbangba ìfìyàmọ̀ òsì tọkọ lọ́wọ́ ntí kálukú bá ṣe ní ọgbà tọ́ ẹ̀rọ sẹ́mi ọ̀làrí olùgbọ́ olùmọ̀lọ́lọ́ ọlọ́ni man jahada fina wa man jahada fa innama yujahidu li nafsihi inna Allaha la ghaniyyun 'anil 'alamin gbogbo ẹnikẹ́ni tó bá gbá yẹn ti fa tó ṣe jihad kan. níṣẹ́ ní ṣe jihadi sórí ara rẹ̀ kò ṣe jihadi kò ṣe jihadi sórí ara rẹ̀ ló ṣe ń ṣe dájúdájú ọlọ́run bá rọ ọ̀tá gbogbo àgbà ńlá ikọ̀ nídìí wa wa la nídìí ẹ̀ ọlọ́run nídìí wa wa la nídìí ẹ̀ níjọ́ lẹ́gbẹ́ tó lọ́n parí orí pé ẹ̀ sì ràn mí lọ́wọ́ mọ́ ẹ̀ sì sàtàkọ́lẹ̀ mọ́ ẹ̀ sì ṣèké pékin ẹ wá wá dúró ariwo tó jáde lónìí lọ sí sẹ́mà adúró ariwo tó jáde lónìí tí kálukú fẹ́ ra wọ́ ẹ̀bẹ̀ tí kálukú ń wókè tí kálukú káwọ́ sókè tí kálukú ń tọrọ tí kò rí ọ̀sọ̀ kalẹ̀ tí a lè ka iye àdúrà tó jáde ládùúgbò kan ambọ̀sọ̀sọ̀ ìlú kan ambọ̀sọ̀sọ̀ ìpínlẹ̀ kan ambọ̀sọ̀sọ̀ orílẹ̀-èdè kan wọlé àríkà àríkà. nígbà tó ká ẹlòmíì lára ní sàbẹ̀ àjẹjẹ ọ̀pá ni ó jáde ni ọ̀ràn ọ̀ràn mọ̀wùlẹ̀ pariwo ọlọ́wọ́ bá kì í ṣe aláìgbọ̀rọ̀ pẹ́pẹ́ máa sọ̀rọ̀ kò ní gbọ́ ọlọ́wọ́ ọba kì í sì tẹni tí wọ́n kalẹ̀ fún rẹ̀ nígbà kan tí wọ́n ní kò sí nílé àbí òye wa torí ìdílé kò ní ìdíkọ̀ ọmọ akáke sọ ara kò ní ìdíkọ̀ ọmọ afúkọ̀ ọmọ ọmọ afúkọ̀ ọmọ abẹ́ kò ní láti pe ọlọ́run ọba lẹ́yìn tọ́kàn rẹ̀ balẹ̀ sí pé ọ̀dọ́ ọlọ́run ọlọ́run ti dọ̀ ọlọ́run ọlọ́run kọ́ da gbogbo wa lóhùn. والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون àtìkọ́ àwọn tó gbọ́rọ̀ ọba ọgbọ́n tó ń sùn sí sẹ́ẹ̀rì ìgbàgbọ́ kan wúlò tí sẹ́ẹ̀rì ọba tẹ̀lé ìsẹ́ẹ̀rì kan sì wúlò tí ọba sí pẹ̀lú ìgbàgbọ́ òdodo. ìrẹ̀ yìí máa ń rìn pẹ̀lú sẹ́ẹ̀rì ni. ọwọ́ àlùmí ti gbọ́ ọlọ́mọbọ ọkàn nígbàgbọ́ sí wà èmi ò ní sẹ́ẹ̀rì kan ṣe ó sì ní náwọ̀. ọ̀pẹ́ wa iṣẹ́ rẹ̀ látọ̀lẹ̀ mi ó mójútó kò sí nífi má nì ṣe ọ̀wọ̀ náà rọrùn torí ẹ̀ ló ṣe jẹ́ pé ń gbọ̀gbẹ́ ní àlùkìyàmà òfin sọ pé àwọn ò ní kankan kò sí iṣẹ́ ẹbú nìkan wọn ni kí wọ́n á nìṣirò kò sí kankan fáwọn ti rí pé wọ́n fa wọn àwọn pé àìdá yìí àìdá yìí pé wọ́n lọ ọ̀rọ̀ dáadáa táwọn náà ṣe kọ́ bóyá lówó òun náà tún ń pàrọwà fẹ́nìkan òun náà bá wọn parí ìjà wọn ni wọ́n ti gbẹ̀san rẹ̀ láyé kò tó ń tó kù jù yà lọ. sọ́dọ̀ ló ti jẹ́ pé ẹ máa rí amanu wa amilu salihat amanu wa amilu salihat àtọ́ gbọ́ lọ́run gbọ́ tí ń sìn fèrèrè torí pé tí òbá sí rere pẹ̀lú ìgbàgbọ́ ìgbàgbọ́ ò ní ìtumọ̀. tí èèyàn bá sì jẹ́ olùgbàgbọ́ òdodo tí èyí ti fẹ́ rí ìgbàgbọ́ òdodo rẹ̀ ńkọ́ kò ní ríbi jókòó pé ẹni fẹ́ máa lé torí òkun kò ní ríbi jókòó agbọ́dọ̀ mójútó rẹ̀ ọlọ́run ní àwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ fẹ́ǹsì ṣiṣẹ́ rí abúra ọ̀ ipò gbogbo àìdá wọn láti àmójúkúrò fún apàrẹ apà gbogbo àwọn àìdá wọn rẹ àforíjì wọn. ولنجزينهم أحسن الذي كانوا يعملون ọlọ́run mo tún búra máa san wọn lẹ́sàn-án tó rẹwà dùn tí wọ́n ṣe níṣẹ́ lọ ọlọ́dà kò sí wa lọ́kàn nínú wọn. ọlọ́wání ọ̀sọ́yìn ẹ̀ǹsán bí walidayhi husna àti pààyàn láṣẹ gbogbo èèyàn eléyìí ismael james orúkọ mi tó kárí gbogbo èèyàn gàbí illa alladhina amanu wa amilus salihat gàbí innal insana lafi khusr innal insana lafi khusr. gàbí wọn sọ pé wọn lọ́kọ̀ọ́ khalaqnal insana wa na'lamu ma tuwaswisu bihi nafsuhu. al-insan bẹ́ẹ̀ ismul gbogbo èèyàn ọlọ́wọ́ bá ní wa wassayna al-insana biwalidayhi husna ti pààyàn láṣẹ pé kó máa ṣe dáadáa sóbì rẹ̀ gbogbo èèyàn lọ́lọ́run pa ká ṣe dáadáa sáwọn wa ń ṣe dáadáa yìí àbá àmà ṣe. àmọ́ tó jẹ́ pé yóò rọbì rẹ̀ yóò máa lójú òun náà ló ń ṣe dáadáa àyídá tún ti rí àmọ́ tó sọ pé bàbá rẹ̀ bá ń sọ̀rọ̀ kò ní fún lọ́rọ̀ sọ yóò máa gbọ́rọ̀ ọmọ lẹ́nu bàbá lérí ọmọ ńlẹ́ka tí a tẹ̀sán bọ́ tukutu náà ni ọmọ náà ṣe òkè mọ̀ gbà bọ́yẹ̀ mi ni nìkan gbọ́dọ̀ jẹ́ nìkejì ńdàkàjì ọmọ òfò kò ní í sàlùbáríkà ìfi torí di eléyìí láti dáadáa sáwọn òbí wa láti dáadáa sáwọn òbí ẹ rántí gbígbà kan ó ti lọ nínú ìgbésí ayé gbogbo adájọ́ kò yìí tígbà yẹn ò sì lè padà mọ́ ìgbà táwọn wà badly in need táwọn òbí wa lẹ́kùn tó bá ti wù wọ́n láti pa wá dànù ni ẹnìkan ìbá ti já wa wọn ò débi ọ́ pa wá wọn ò jẹ́ kó tutù mú wa wọn ò jẹ́ kó òrùn gan kó pa wá wọn ò kó òǹgbẹ kó pa wá gbogbo bí ó ti dá bí ó ti dá bí ó ti dá wọn ti torí tiwa jìyà wọn fara da wàhálà káwọ lè bá a dùn wọn pèsè mọ́nú káwọ ọmọ bá a fẹ́ bi ọ̀pọ̀lọpọ̀ òbí ló ń wé kísà torí kọ́mọ rẹ̀ ọmọ bá wà kísà gbogbo eléyìí lọ́tẹ̀lẹ̀ ní òbí sí ayé ìgbà yẹn wàá lè padà máa. torí wọn ti tọ́ wa àwọn náà ti dàgbà ti tọ́ wa àwọn náà ti gbọ́n ti tọ́ wa àwọn náà ti bẹ́ẹ̀ là nídìí wọn bẹ́ẹ̀ là nídìí wọn bẹ́ẹ̀ là nídìí wọn pọ̀ yóò fi wá di lẹ́bù pé n tó fẹ́ sẹ́kù tí máa fẹ́ sẹ́kù láàrin ọmọ àtòbí rẹ̀ òun náà ni pé wá gbàmà àbí wọ́n bá yín tàbí ntí máa fẹ́ sábà sẹ́kùn tọ́ba adẹ́bẹ̀ sọ̀rọ̀ ike ìgbà táwọn anídìí wọn wọn pa wá wọn dá wa dára wa báwa ń sọ wa lọ táwọn dàgbà táwọn nídìí òbí wa má táwọn nídìí òbí wa má the more táwọn òfin nídìí wọn má the more táwọn òfin nídìí wa òfin yé wa nígbà tí wọ́n wà kékeré kò sí nǹkan kankan tó jẹ́ fún bàbá rẹ̀ kò sí nǹkan kankan tọ́jú fún yàrá rẹ̀ ju pé ah irú ọmọ ló ń dòwe kí nǹkan kan mọ́ sí o kẹ́ẹ̀fọ́ mọ́ jẹ́ o ah, bàbá rẹ̀ àmọ́ ìgbà ló lù yàrá rẹ̀ náà ń torí jẹ wàláhì sọláhì. ó sì fọmọ mi lẹ́sùn fún báyẹn. tí obìnrin màmá filẹ̀ oúnjẹ tí ń fún náà ni tó sì di ìfọ́tú fún yà. téèyàn kan lè ṣe wàhálà lórí ọmọ kó gbénú tọkùnrin ní lóyún èmi àbí màtá lọkùnrin náà di bàbá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bàbá yìí ó lè ti gbá ìyálé tí wọ́n láìlú ní olùyà ọ̀rọ̀ bẹ̀ pa lórí pé kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ ọmọ kátẹ́jú ọmọ. ìyá rẹ̀ sọ padà rántí yà olólùfẹ́ onílù ọ nítorí ọmọ òun tó ń fẹ́ràn òun náà tún ní pariwo fara ìtorí ìwọ ọrọ̀ ń lò ìná. bàbá rẹ màmá rẹ bọ́jọ́ tó ń gorí ọjọ́ tó sùn gorí oṣù tí wò nídìí wọn mọ́ làwọn máa nídìí rẹ̀ torí pé rántí pé àwọn ní agbára ń wà àwọn kọkọ bí ọ gbọ́dọ̀ tó wọn gorí tó sùn gorí oṣù àwọn ń dàgbà wọn náà ń dàgbà ṣùgbọ́n àgbà àti wọn ó ń dogbó bí ti ń bá wọn àgbà tiẹ̀ ń dọ̀dọ̀ bí wọ́n ti ṣe ń dọ̀dọ̀ lẹ́gùn rẹ̀ ṣe kí ni kókókó bí wọ́n ṣe wà kínkín tó lè wọn àwọn náà nídìí rẹ ní ìsìn tí wọ́n ń táwọn sì ń dàgbà tọpọ pọpọlọpọ tí wọn lè ṣe tẹ́lẹ̀ wọn lè ṣe má. ẹ wá rí tí máa ṣẹlẹ̀ bàbá àti ìyá wa ti pé tiwọn wọn ti ṣàṣeyege kọlọ ń fa àwọn ọmọ náà láṣeyege ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó bá ti ń fìlì pé àwọn bí òun nídìí òun yóò máa rí wọn sá yóò máa rí wọn sá wàláhì ọmọ mi wà tẹ́sí láàrin oṣù kan bàbá rẹ̀ ń ti ń wà láàrin oṣù kan nígbà táyé tiẹ̀ dáyé fóònù yìí wọ́n máa pè tí ó sì máa dáhùn tí wọ́n fi máa wá dáàdì máa wá dáàdì wá láìpẹ́ ní wa. tòbó wa ni jọba kí wọ́n rán èèyàn sí pé bá ń pe lágbájá kò sẹ́nu pọ̀pọ̀lọpọ̀ ìṣe ìfẹ́ lálùbáríkà ni wọ́n ti. tó sì ti di kí ọ̀pọ̀lọpọ̀ tó ń dàgbà wọn di géńdé wọ́n dọ̀dọ̀ àwọn bàbá wọn tó ń rò àrùn torí wọn. ẹgbẹ́ à ń lọ sùkúù à ń lọ sùkúù ní ọlọ́ọ̀lọ́mọ ìgbésẹ̀ ti ń bẹ lórí bàbá mi nítorí ọmọ tiẹ̀ torí kọ́ má jẹ́ pé gbogbo ọmọ àwọn aráyé lórí ilé ìwé lọ tèmi nìkan ní onídekíni ní òní lọ sùkúl ọlá ọ̀pọ̀lọpọ̀ orí sọ̀rùn kọ gbèsè torí sọmọ ọ̀pọ̀lọpọ̀ ìyá ó ti sẹ agbára nítorí kọ́ máa rí olè bàdé yẹn ńlá tọ́wọ́ ayẹ ó ti kọ́ àwa náà ni nígbà tó bá wá di kọ́lọ̀ ní kí gbogbo nǹkan jọra wọn kọ́ bọ́ sí fún wa làwọn anífẹ́ rà àwọn òbí wa àwọn anílè ṣe dáadáa sí wọn láàmú wa tọ́jú ìyá àti bàbá wa nítọ́jú ajá kí nítọ́jú ajá ẹgbẹ́tẹ́ bá jẹ́ ńjẹ pẹ̀lú kàn fọwọ́ sì gbé sí wájú a'udhu billahi minash shaitanir rajim agbọ́dọ̀ ti dáadáa sáwọn òbí wa tá a bá fẹ́ wà lìjẹ́nà ọmọ kan ò ṣe tí ó fi rí pípọ́n ojú òbí rẹ̀ ọmọ kan gbọ́dọ̀ sọnù tí ó fi bá ọ̀rọ̀ burúkú pàdé lẹ́nu bàbá àbíyá rẹ̀ torí pé anabi sallallahu alaihi wasallam ó ní salatu da'watin mustajabatun wala bud àwọn àdúrà mẹ́ta kan wà ó ẹ̀kọ́ yóò tẹ náà ní kò sí tó mọ̀ mọ́tẹ́ nínú rẹ̀ da'watul walidi ala waladihi èpè gan la anabi èpè tóbi bá fẹ́ fọ́ màrí èyí sàdúà ìyẹn nípa bí wọ́n dandan náà ni kẹ́ẹ̀tún tí ó yẹ èpè kò sí tí ò ní lọ́nà kò sẹ́ni sẹ́ ṣéjọ́ ọ̀pọ̀njú ni bàbá fẹ́ rò ní àbíjọ́ ìlera ni a fẹ́ sọ ṣéjọ́ rírí ni wọ́n fẹ́ rò ní àbíjọ́ àìrí wọ́n sì ti tọ́jú wa wọ́n ti tọ́jú wa wọ́n ti tọ́jú wa fi wá dé àwọn tí wàá gbàgbé pé ní kòkò dúdú bàbá àti ìyá yẹn lẹ́kọ̀ọ́ funfun tí wàá ti jáde tàlà ní ká máa kó o wá fún ṣé bá mi má mi ẹ̀yin ẹ máa kó sọ́dọ̀ tí mo bá nídìí owó màá wá gbà lọ́dọ̀ ẹ sì mẹ́jẹ̀ ń gbọ́ pé ẹ nídìí nǹkan kan ẹ̀ wá lè rà á ẹ rí ti pé kí n kọ́kọ́ pàmìtì yín èmi permission àwòrán-ìlà tí àwòrán àwọn òbí wa jù bẹ́ẹ̀ lọ wàláì wàláì tẹ́lá òbí wa jù bẹ́ẹ̀ lọ ọmọ kan wá ṣe ṣe ṣe bàbá rẹ̀ màmá rẹ̀ wá fi lami lójú látàrí ọ̀gbọ́rọ̀ ó fowó pamọ́ ni o ìjọ tí ọba kó lájọ ó kọlà torí pé dáhà ń ṣe lónìí níjọ tí ọba dì tàn ìtàn burúkú ló máa ń dà fẹ́ lómi wọn náà àmọ́ rìkọ́ọ̀lù pé tí mo ṣe fún bàbá mi jọba ẹ̀ ah, ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá àtẹbi tí nǹkan gbà yọ sí mi náà ni nítorí mo ṣe sí mami mi ni àtẹbi tí nǹkan gbà yọ sí mi ni orí ìdílé ẹ dákun ẹ jẹ́ àmọ́ ronú dáadáa o ẹ jẹ́ àmọ́ táyé nu ehe alùkìyàmà tó wà lè jù alùkìyàmà lè jù wọ́n ní sábà kún ẹ̀yà wa táwọn gbèsè tọ́wà táwọn gbèsè tọ́wà ṣé a ti pé ìwọ rẹ̀ lórí wa ṣe bọ́ọ̀ náà pọ̀ wá ló wàhálà kódà one over million ò tí pè é wọn ọba mílíọ̀nù sí kù ókè ìyá wa ti wá gbó àwa mú ìyá lọ sí hajj àwọn pọn ìyá fún dà ìyá ti wá ó ti gbó débi pé kò tí ẹ sọ pé mo fẹ́ sọ kò tí sọ pé mo fẹ́ yàgbẹ́ ìyá rẹ̀ wá ń sọ tí ọlá yàgbẹ́ tí ọlá wà ní ọmọ mi ọ mọ mi à bàbá mọ mi ẹ ó tún fi dórí ìtàn mọ mi à ó tún fi dórí ìgbà ọ mọ mi à ìgbà ìpọ ẹ kò tó lé ọmọ ọrùn wàá gbàgbé kò sí ń jẹ ìyá rẹ̀ tọmọ máa nọtìsì yá kó wọn tọ ni ẹ pẹ̀lú ọmọ àbàmì wọlé léyìí ṣé máa nọtìsì yá kó wọn yá lọ́wọ́ pọ̀ sí yàrá ni lọ́pọ̀ sí yàrá kékeré tí o tún máa dunnú táwọn ọmọ mi tó ń kóló àwọn mi tó ń kóló ó di àgbẹ̀ sí yàrá bẹ́ẹ̀ náà ni tí àti ẹ̀ náà bá wá di pọ́ fún àgbẹ̀ sí ọ̀la tí o ní máa sọ pé mo láìsí yín tẹ́lẹ̀ àmọ́ mi láìsí yín má báyìí níṣẹ́ tẹ̀sí ẹ̀ wá máa máa yàgbé sí mi lába yìí bí ọ̀dọ́ yẹ kọ́ ọ̀rọ̀ akókò tó máa dunú kó mo dúpẹ́ kọ́lọ̀ ní kí n dàgbàdìgbà tí ìyá mi ọ̀ yàgbé sí ńlá a gbọ́dọ̀ ṣe dáadáa sáwọn òbí wa jàmá tó wá nígbà tó ṣe dáadáa ṣe dáadáa ìrònú tó sì lọ síbi owó ìyá sọ̀rọ̀ lówó mọ́ á ní owó tí o ti ṣe mi àti ìyàwó mi ná ẹ àwọn ọmọ tó ti kún ní ìṣẹ́ ọmọ méjì láti bí báyìí sí ẹ dákun ẹ dákun dáadáa yẹn wọ́n fẹ́ kó fóònù ẹ̀ àbí òye àbí èyí fẹ́ ọ pé ronú ti yín gírẹ́ngèsì náà ni kó wó owó ìdí tó sì fi ń dà wá láàmú. because by the time tí n bá lówó tí mo máa pa kaná máa báyìí pé kò ní í jáde ìní ní jù bẹ́ẹ̀ lọ ìní ní jù bẹ́ẹ̀ lọ sónà ọlọ́run mo tó bá lè rìlíìsì ẹ̀tọ́ ńná síbi tọ́tọ́ tọ́ ńná síbi tọ́tọ́ wàá rí i pé kò ní pẹ́ kò ní jìnnà tútù lọ́wà yìí ti kọ́ mọ ara tí ó ṣe ìyálé tí ó ṣe ìyálé ṣe fún wọn àbí bàbá rẹ ó kàn tọ́jú wọn kìnnì kan fáfà láì kìnnì kan fúnmà kìnnì kan àbí òye wa kí ọmọ bá kò sí gbàdúrà ní ẹnu jẹ́díjẹ́dí ni mo kọ́ yé wa jẹ́díjẹ́dí ni ọ̀sán gidi ní ọlọ́ra ọ̀sán gidi náṣọ́là kò jókòó tì níwájú yẹ kọ́ ọmọ bá wọn fún omi rẹ̀ wọ́n máa mú yún ẹsẹ pé ìṣá ti kó oríṣiríṣi nǹkan sí privative kan kí ní kankan tí ọkàn lọ sí yálẹsẹ tí káńsó tún dé àbí òye wa kò túmọ̀ sí pé kí wọ́n mú àwọn ẹni tí bá mú nǹkan wọ́n mọ̀ mú kì í sọ tí o kì í sọ tí àmọ́ àtúkẹ́ sọ̀ra díẹ̀ o ọ̀pọ̀ yé nítorí sèyàn lè sèyàn sọ̀ra fún un kó bá lè sọ̀ra fún pátápátá polongodo alhamdulilah kó bá sì lè sọ̀ra fún díẹ̀ òwúrò ọ̀sán ti wà lọ́dọ̀ adúpẹ́ fọlọ́ kì í sèlú tí ọ̀sán sí làrá wa máńgò ń bẹ ẹfun mu ọlẹ́bù ti dé jọ̀mọ́ kàti dáadáa sáwọn òbí wa. wọ́n ní kí ló dé ayà yìí sọ wọ́n ní wọ́n sọ ìlànà ìsẹ́nà ìwà àlìdẹ́ yìí sábà bí tàbí gbọ́dọ̀ ti dáadáa sí wọn ní alùwílẹ̀ àdá bíbí tí wọ́n bí wa. ẹ sì máa wò ó bàbá ti bí àwa náà àdúpẹ́ sọ́lọ̀ màmá ti bí wa àdúpẹ́ sọ́lọ̀ ṣé bọ́ọ̀mù làwa náà bí wọn bọ́ọ̀mù làwa bí wọn irun tẹ́ máa ti yín ó máa ti sí yín iná nìkan yìí wọ́n ṣe sí àwọn òbí. kí wọ́n á ṣe dandan pé ṣàìdá tóbi mi rí kọ́mọ ọmọ ṣàìdá sí wọ̀ ẹ̀dẹ̀ mọ̀ dáadáa kí ni mo ṣe tóbi mi tàbí túká kò pé kọ́mọ tí ọmọ ṣàìdá sí ọ kọ́dà ìdá tó lè gbẹ̀mí rẹ lọ ọmọ lè ṣe sí ọ torí pé ọmọ òun fẹ́ sí new file fún family tiẹ̀ pé ẹ̀yin ò ti já láì dáa fáwọn bàbá yín òun á fẹ́ káwọn ọmọ tó ń kọ́ tó ń rú ìṣó táwọn kọ́ máa ti báyìí lórí sí mi nù tó táwọn á lè pè ara rẹ̀ ni ó ti kọ́kọ́ pe bàbá rẹ̀ náà nìsín ó ti kọ́kọ́ pe ìyá rẹ̀ nìsín ó wá kọ lẹ́tà sórí síríṣì àìdá látọ̀dọ̀ àwọn ọmọ tiẹ̀ kọ́lọ́ sànù wa. ọlọ́ni ọ̀yìn hàdàkà lè tó ṣe kàbí màá tẹ̀lé kàbí yìí rẹ̀ tó fẹ́ fún bàá. إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون táwọn bàbá àti ìyá rẹ̀ tí wọ́n bá tí wọ́n bá ń yọ lẹ́nu tí wọ́n ń fìtínà rẹ̀ orí kékeré wọn náà kọ ṣẹbọ sọlọ kó fi nǹkan kan ṣẹbọ sọlọ kí ẹ bá ti máa rí láwùjọ wa náà lórí sí bàbá ti yẹ lẹ́gùn wọ́n wá sọ wọn náà di wọ́n sọ ọ ní ọ̀jẹ̀dìrán ọ̀jẹ́ ìran torí kí wọn ò lè bá jẹ́ pé fún náà níwọ́n náà mọ mójútó bàbá dàgbà olóró ni bàbá àtìyá rẹ wọn á sọ wọn náà ní abíòrò tọrọdún òrògbé ni wọn bí ọ pé onífà ni wọn wọn sọ yìí fásì fásàánú tó gbogbo ẹ lóríṣiríṣi láti fi hàn pé onífà làwọn àwọn ọmọ àwọn náà ń kọ onífà làwọn fẹ́ kọjẹ ogun bíi ogun lékè ogun mẹranko gbogbo ẹ lóríṣiríṣi láti fi hàn pé ọmọ ogun lélẹyìí ogun náà ni ó dẹkú wọ́n ti sọ ọ́ ló kọ wọ́n wá dàgbà tán kí wọ́n náà di fá fún wa ògùn léyìí èso lékè àbí òye wa ìwọ́ wa di mùsùlùmí tí o bá di mùsùlùmí èyí tí wọ́n fún ọ ló kọ ni wọ́n lè eradicate kọ̀ parí àmọ́ ògùn gbilé tí bàbá rẹ̀ jẹ́ òye parí wọ́n kàn máa sọ ní Abdulsalam ògùn gbilé àbí òye wa tó <laughs> tó ó túmọ̀ sí pé lọ́dọ̀ tiẹ̀ àdúgbò ọkọlọ àmọ́ bàbá tiẹ̀ tọ́ olóṣèǹkì àmọ́ àdúgbò ọkọlọ pé tí ìwà sí àánú ọlọ́run ògún ni ìwọ náà bá jẹ́ pélé ìjẹba ọ gbọ́dọ̀ tẹ̀lé wọn o ọ gbọ́dọ̀ tẹ̀lé wọn pé wá sí ẹbọ lásán o tọ́lá lómi sọ pé ẹ tàbí òun náà má lùkánì tàbí òun sọ pé afẹ́rọ́ òun kà ń nu túrọ́tù láǹkà bóòtì ike tọ́lọ̀ sọ ní pé tó máa ní kẹ́ sẹ́bọ̀ ìdá àdẹ́ni kò sí kì í dẹ̀ sẹ́bọ̀ kò tẹ́bọ̀ gbogbo ẹsẹ̀ látọ̀ àtẹlẹ makhluqin fi máa fi ẹsẹ̀ kọ́ọ̀lù. a gbọ́dọ̀ gbọ́dọ̀ sẹ́ni tẹ́lẹ̀ ni lọ sí ibi ṣiṣẹ́ lọ. ọ̀pẹ yé wa láti lọ sọ pé nínú ilé ta àwọn owó sùn wọ́n gbọ́dọ̀ máa fi jẹun. after all kìí ṣẹbọ ni mo ní kó ṣe pé wọn náà máa fowó sí jẹun wọn máa fowó sí jàmọ́là wọn máa fowó sí jẹun láìsí kékeré dáàdì ẹ dákun píríncípù yìí kò ní ta lọ́dọ̀ tèmi. ìmọ̀ àfọwọ́sí ọwọ́ ọ̀gbẹ́ni ká kí máa fi jàmàlà sí àwọn pé láti gẹ́gẹ́ tí ọba sẹ́ǹsì ọba ojú yọ nínú ilé tiwa lé wọ ìwọ wa lẹ́kọ́ àgọ́dọ̀jọ́ bẹ́ẹ̀ lá pé lọ́dọ̀ inú bí lábáyé sí inú lọ́kàn wọ́n jẹ òṣìṣẹ́ tí o. wọ́n fẹ́ yẹ yín torí pé wọ́n ní kẹsẹ̀ ṣírùkù àbí bẹ́ẹ̀ kọ́ ni tó má pè ọ lọ sídìí nǹkan kan tó bá takò tó lọ. bí ọmọ kan ní ìṣúná òun fẹ́ fẹ́ yàwó ìyàwó tó ń tìrì tó ń fẹ́ fẹ́ ó ń bójú alhamdulilah wọ́n ti ṣọpọ́ọ̀tì gbogbo ọ̀nà ìjọ ẹsẹ̀ délé sẹ́sẹ̀ máa ń sọ kútúbà dẹ́sẹ̀ máa ń sọ àwùjọ àbí òye tó gbọ́ kútúbà rí òye òun ọlọ́run ti ní òye kó tó délé so dájú àá ní àwọn fẹ́ rọ́ ọmọ tó fẹ́ fẹ́ ọ̀ àbẹ́ rí nǹkan mọ́ kí lẹ fẹ́ rí ọmọ tí àwọn yín kọ́ ọmọ yín fẹ́ fẹ́ kí lẹ fẹ́ rí pé kí ẹ̀yin lẹ́ẹ̀ bá túbú làwọn adéwájú bòjú wọn ah! àwọn barama kọ́dà ara sọ̀rọ̀ èsì gbàgbẹ́rẹ́ tó kí wọ́n bònú ìgbèrú rẹ̀ gbọ́dọ̀ ju gbọ́dọ̀ ju gbọ́nkọ́mà lọ ọmọ tó kọ́ ọmọ kéjì ká lọ ìdààmú bá bọ́ ma ẹjọ́ kí ni màá ṣe ta ló fẹ́ fẹ́ yà ó èmi ni ṣé èso bàbá rẹ̀ ó rí gègé dájú ok ṣé ìwọ fẹ́ kó nàwó lé wọn láyà ó ní rárá o kó nàwó lẹ́nu kankan láyà àjẹpẹ́ bàbá ọlọ́run fún àlùbáríkà sí dáàdì rẹ̀ oníbẹ̀ẹ́ tó bá pé kí dáàdì rẹ̀ ọkàn sàdó àpọ́lọ́ fún àlùbáríkà sí ẹni tó bá wù ọ́ fẹ́ náà nìkan fẹ́. pòròpó yé wa ẹ̀ ẹ́ sẹ́yìn máa ń tọ́gbà tó wọn fi fẹ́ sóbìnrin tí ń bojú wọn ò fẹ́ kọ́ máa wọn sóbìnrin tí ń bojú sẹ́yìn máa tọ́gbà ẹ̀ má abẹ́ẹ̀bẹ́ sọ̀rọ̀ هذا أقول أتايمنت ما يدعم لك تنبو سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك